إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته هذا رحمة الله عليكم يا الله قول لا إله إلا الله وفاء النبي محمد صلى الله عليه وسلم Ah, ọ̀rọ̀ tí a ń bá lọ nípa báwo ló jẹ́ kí a máa tú Al-Qur'an Al-Karim كيف يجب علينا أن نفسر القرآن báwo ló ṣe kọ́ lọ́dọ̀ fún wa ágbọ́ Al-Qur'an àwọn sàlàyé wọn pé ọ̀nà tí àwọn ẹgbẹ́ àlójútó alùpàáyé ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ oní káńtó alùpàáyé kẹrì pẹ̀lú ẹ̀rí yẹn ní káńtó pẹ̀lú alùpàáyé káfí alùpàáyé tó ara àti káfí ọ̀wà nípa Muhammad kábí fi ààyà àti káfí ọ̀rọ̀ àwọn sọ̀hábà keji, fi. ọ̀nà kejì òun ni tẹ̀sí alukur'an iran kí ló fi làákàyè làákàyè ara rẹ̀ orí fún alukur'an tẹ̀lé. orí àlàyé láti bàtà ti bẹ̀rẹ̀ ìgbà náà ó ní ẹ̀sìn ìkùnhán tó ká tú àlùkùnhán níbàámu àwọn tí a lọ́nà ọ̀gá tó ní ẹ̀rí àti sàlàyé التفسير وبتفسير القرآن لله كافي لا خير ولا قدري خلف القرآن الكريم إليه وقت زمن بيجي تفسير القرآن لله ولكن يقول ọ̀nà àkọ́kọ́ lọ́dúnlórí ó dá púpọ̀ àwọn àbá fọwọ́ sí pé ó wọlé ọ̀nà ẹlẹ́ẹ̀kejì mọ̀nùmọ́ọ̀n àwọn afáàní ọ̀dà ara èyí tó wọlé òun ni ẹni tó ní ìmọ̀ nípa èdè lábáwá dáadáa ó wọ́n fẹ́ fún àlùkùránì kẹrin àyà yìí ó wá gbọ́dọ̀ ti tu òní ó wá ní ká sallallahu alaihi wasallam ó ti tu òní ó wá gé sáwọn sábẹ́lẹ̀ ìlú àyà yìí òní nítorí kò náà ní pé kó o lè tó ìgbà ayẹyẹ. ẹ̀rí táwọn àpá máa ń lò àti ìtọ̀rin àwọn àpá tí wọ́n tó àpá àti náà wọ́n tó ọmọlọpọ̀ àwọn àpá yàtàjú nàbí àpá ọ̀rọ̀ ìdáàrí ọ̀rọ̀ ọ̀tàlá orítòtòrò wọ́n máa dáàrí ó ṣe ń lò ìyẹn pé ìgbàláyé wà fẹ́ tó jẹ́ onímọ̀ láńsọ owó lápẹjá pọ̀ yí dáadáa tó bẹ́ẹ̀ tó àlùkò hàn pé tó wà ọ̀nà bẹ́ẹ̀ bá ti tó àlùkò hàn pé tí o máa rí kó náà ló lákàyà rẹ̀. Òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ló rán Mu'adh bin Jabal ọ̀jọ́ aláwọ̀ dáadáa Ó rán lọ sí ó rán sí ẹjọ́ sí kan. Ìlú yìí àwọn ìyẹ̀wò nígbà tó ń pa kó wà bẹ́ẹ̀. àlejò wọn bèèrè lọ́wọ́ rẹ̀ pé nílò lọ́sọ̀ yìí nílò dáàbò ìmọ̀ dáàbò bọ́ bá dọ̀rùn mú kí lọ́nà wọn fi dájọ́ fún wọn náà ẹ̀rí àpá wọ́n sábà bí àwọn aláwọ̀ nípa wá pé aya kí n dájú eléyìí kí n dájú eléyìí kẹrẹ́ sọ pàmò báyìí kul ahkum bi kitabillah ó lọ́wọ́ náà wà náà ní ìdájọ́ àtàwọn sàhábà ó gbé lálókè ọ̀rọ̀ ọlọ́run àlejò wáyé bá ìlà mú yẹ́kùn sí ìtàgìlá àlámọ̀ iná bí abọ́ wá ní ṣe yìí kò wá sínú kùnhán pé ọ̀dọ̀ kùnhán ó ní àgbọn ah, wàbíọ́lá wàbí kàlámù tàbí sallallahu olóhùn abíọ́ra náà Muhammad sallallahu alaihi wasallam ó wà ní òfin dájọ́ náà bàbá wọn bá rí ìdájọ́ yẹn náà lọ́dọ̀ fáwọn kẹ́lí ó wá tó bá wá rí nínú ọ̀rọ̀ mi náà kọ́ àtẹ́hìn ìrà àtẹ́hìn ìrà àkíwá gbìyànjú pẹ̀lú làákàyè

àwọn náà tún yẹ̀jú pẹ̀lú ara wọn pẹ̀lú ìwọ̀n tí wọ́n ń dégbé náà báwo kọ báyìí báwo kọ báyìí tí ẹkú jẹ́ lélẹ́ in asọ́ọ̀rẹ̀ alẹ́bí tó wá gbìyànjú ó wá right falahu ajran falahu ajran alẹ́bí tó kọ̀ ládá méjì yóò gba ládá gbẹ̀fì tó ṣe yóò tó gba ládá bó ṣe lè ó right wà ní ọ̀tọ̀ tó bá wá ṣe mistake látàgbìyànjú rẹ̀ àwọn afá lè sẹ́kù dáadáa àníbi ni yóò gba aládàá ẹ̀rọ kan ládàá wo ló gbà fẹ́ yóò gba aládàá pé ó fi ìgbìyànjú nígbà àwọn sálámà ní ẹsẹ̀ rẹ̀ pé á tó mo lè fi gbà lómọ̀ mi kan ayé o wá gbìyànjú yóò gba aládàá tó tó ṣe yẹn ládàá tó kàn àwọn wọn ní pẹ̀sẹ̀ tó ṣe mistake lábẹ́ rẹ̀ ló pé òun náà ga fọ́ọ̀lù بين المقلد والمقلد مقلد والمقلد ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń wò yàn kọ́sẹ̀ àti ẹni tí wọ́n wò kọ́sẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin wọn yẹ pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn àtàwọn àfà sẹ́kẹ́tà bàbá ṣe mistake ara wà bá kan nínú àwọn mùsùlùmí nínú àwọn ọmọ kéwú tí wọ́n mú dájọ́ tẹ̀ fún wọn lò àbí wọ́n ní alẹ́ tí ó mú ààrẹ tí ó mọ́ lónú wọn nígbà tó bá kó méjì àwọn apákanmọ́lé àwọn apákanmọ́lé ẹgbẹ́ máa ń ṣẹlẹ̀ láàrin wa dáadáa ó sì ẹsẹ̀ pẹ́pẹ́ nú àwọn àbá yìí tọ́jú olùgbẹ̀rú yìí ìkànnì wọn ráìtì ìkànnì wọn rọ̀ tí kan wá ti ráìtì tí kan wá rọ̀ ajẹ́ pé náà tá à ń tẹ̀lé wọn náà àwọn àkóhùn ráìtì àwọn àkóhùn ráìtì àwọn àkóhùn rọ̀ ìdájọ́ tó fáwọn àfáà yóò sí nígbà àwọn ìgbàgbọ́ ti gbọ́ mi ilá àlàmúmọ̀ ilá ọlọ́mọ ó ní àwọn àmójúkò tí wọ́n ti fún yà tí ẹ bá ṣe pẹ̀lú ìsùláàs nígbà tí mo rí kó hàn sí ilé kìí pé torí fẹ́ ní yí àkókò sí ni ọ̀pọ̀lọpọ̀ náà mú fábíwá lè ṣe nítorí àtìlẹ̀ yẹn sí fájúwá ẹ̀ ọ̀ ní mọ́ ní ìmú ilé yìí lọ́dọ̀ àfà àmúrò tó wáyà yìí bábá bá ti ṣe ní state báyìí kọ́dà yẹn ní orí ah, ìwé ìdílé púpọ̀ rẹ̀ náà èyí ní ẹ̀sìn bọ̀rọ̀ mẹ́ta ìdá ìdílé pọ̀ náà ń bọ̀ sí ẹ̀lórí náà èyí sí ọlọ́run èyí sí ànábì ọlọ́run yóò padà tó ṣe ọmọ akọ́kọ́ lórí náà rí ìrànlọ́lá ni o eléyìí sí wọn sálà so àdìsá abẹ́ lò àti mú méjì báyìí sí aláìsí kan ò tiẹ̀ lálàáfíà ó lè rí àwọn aláwọn àwọn àfàtà máa ń lò wọn ni àdìsá bá àdìbá nílùú tó rí ìtòní pé àdìsí mọ̀hádùn ló jábà àtẹ́lẹ́ ìráyè ok tá a bá lè ròyìn àdìbá àdìsí ìdá ìdá àdàlẹ̀ háàkì ọ̀wọ́n wọ́n sọ rí torí tí làákà ìtiwọlé nù yẹn bẹ́ẹ̀ tó ń tẹ̀sẹ̀ sí olùmọ̀ ní o sẹ́tà máa ń sọ olùmọ̀lẹ́ ìsẹ̀sí mo máa ń sọ ògbà kìí ṣe irú àwọn àtàwọn àwọn ní ìlà sọ òun kìí ṣe irú àwọn àtàwọn yìí àwa gangan mọ̀kọ́lẹ́bìláwa sàmà rìpọ́tù náà bá sọ̀rì náà bá sọ̀rì náà bá sọ̀rì sọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọ́n ti rí tó fún àwọn ọmọ tí ń fi lágbé àṣàgbọ̀ àwùjọ rẹ̀ báyìí òun lè dá ń ṣe ìdájọ́ pé àwọn àfa kan wà fún àwọn àfa àwọn tó máa ń mú àyà kan pé àyà yìí àkọ́dún máa ń ọ̀rá sáàlì lọ́lẹ̀ tí mo ní ó ti ẹkó jẹ́rì à ẹ̀rẹ́ sọ àwọn èèyàn ní nígbà àyà yìí àwọn àfa àwọn àtúgbà yìí. èyí tó wá wọlé inú ẹgbẹ́ àlọ́ pé tẹ̀sílù lè ra ayé káàsì tẹ̀sílù láká ìgbé ìlànà èyí tó wọ́n tàbí sọ pé òun ní lọ́pẹ́ irú àwọn àbáàgbà irú àwọn tábẹ̀ láwọn ìlú èsì irú àwọn tábẹ̀ àgbà sọ̀hábà àwọn sọ̀hábà kẹta àwọn náà ti tẹ̀ sí ìfún wa kí náà náà ṣe ẹ ètìdá ìlú bìmọ́dá bí ara ìyè àwọn náà gbìyànjú lápá ìwọ̀n ni ẹ wá tẹ́ sí mi lọ́pẹ́ àwọn tẹ̀ sí lọ́pẹ́ àwọn sábà kúrò sí àwọn tábẹ̀ ìlú ṣe ẹgbẹ́ ẹgbẹ́ náà tẹ̀sí mọ̀já ilé yìí ọkùnrin mọ̀ lélẹ́yìn sáàmì làwọn sóbáyìí so àwọn abẹ́jẹ́ kan ló máa ń kéwọ́ àwọn sọ̀hábà èyí wọn ò náà fífún wọn lè ráì kọ́dà ó sì nínú àwọn sáràpù wa wọ́n lè kọjá lọ bí àwọn tábìlì tábìlì tábìlì wọ́n lè ṣe tẹ̀sí àwọn àfàgbà tó ti kọjá lọ fún ẹgbẹ́ tẹ̀sí bàbá ṣe yẹn àwọn alìwòlàmẹ́ òmàṣírù àwọn àfáà present àwọn àfáà sí wọ́n lè ráìtì wọn lọ aláwọn sọ̀hábà wọ́n lè ráìtì wọn lọ lápòjú wẹ́sẹ̀ tí bá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tàbásíl àwọn tẹ̀síl fún àtàwọn yẹn sí àwọn yàtọ̀ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tẹ̀síl ìtẹ́hìlú bí àrọ́ ìdí wọ́n gbìyànjú pẹ̀lú aká ìwọ̀n ni ọlọ́ọ̀bá sọ́nà olùkárí pé inna ayayi inna anzalna ilayka dhikra síbẹ̀ ẹ̀rọ ni ẹ eh? inna anzalna ilayka dhikra ìfẹ́ ìrántí bẹ̀rẹ̀ ayayi anzalna alayka dhikra kò sí ásàlẹ̀ owó sílẹ̀ rẹ̀ ẹ̀nà fast sáwọn náà bọ̀ rìn àrìn ọ̀dá ọlọ́run bá ń sọ fún wa ní pé àwálá sọ àdíkè àwálá sọ kalẹ̀ fún ọ lìtùbá ìbínà lè náà máa ń zílà ilé ìhè àdíkè tá sọ kalẹ̀ fún yìí a sọ kalẹ̀ fún ọ láti lè máa fi eh, máa fi sàlàyé nǹkan tá a sọ kalẹ̀ fún ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ wàǹdánà ilé kàdíkì hàn wàǹdánà ilé kàdíkì lìdùbá ìrìnà ìrìnà àwọn náà ọba lásọ àdíkì aláṣọ kalẹ̀ fún ọ̀nà lákọ́mí àrí ẹjá tó mọ́ṣe kọ́sìláyà ẹgbẹ́ àdíkì ọlọ́wà pè mí ọlọ́ni àwọn lásọ àdíkì aláṣọ kalẹ̀ fún ọ lìdùbá ìrìnà ìrìnà àdíkì rí ilọ́ máa fi sàlàyé fáwọn èèyàn máa nú zílà ilé yìí máa nú zílà ilé yìí nǹkan tá a sọ̀kalẹ̀ fún ọ

àwọn mufasiru mọ̀tàkọ̀dìmù àwọn tó ti lọ àwọn níbi máa ní alìkùrán àwọn lálùkùránì náà ní túnmà pé méjèèjì ní àdíkì ní ìwé alìkùránì àwọn afọ́wà alìkùránì bí àwọn afọ́wà alìkùránì àdíkì ní ìgbà yìí àdíkì àdíkì láwọn afọ́wà bẹ́ẹ̀ bá lóun fẹ́ fi èdè lágbáwá mẹ́wọ̀n wọ́n fẹ́ fi tú pé ẹ̀mẹ́ta lọ́lọ́run wọ́n dáná àlẹ́kà dìk àwọn ọlọ́run ti jalè fún ọ ẹ́ẹ̀rí pé kò ní pàṣẹ mẹ́sẹ̀gì fáwọn èèyàn pọ́pọ̀ sí àfi ń sọ ọ̀gá ilé àwọn tó mẹ́wàá sàlàyé kò hàn kẹrì wọ́n bọ̀rọ̀ mọ́ náà yìí yóò fi jẹ́ pé ìtọ́nà ọba ń sọ gangan là ń sọ báwọn èèyàn tí wọ́n bá fi lè ní lọ́lẹ̀ ìgbà kan yìí ọlọ́run mọ̀ sọ̀kan mí àwọn dẹ̀mọ̀ sọ̀kan mí tàbá ní pé díkì ọlọ́run bá dákọ́ ìdí ńlá bá ń pè ní yìí ẹgbẹ́ kò ní tuntun sí wa ẹjẹ́ wá fún ní bó ti wà lọ́pọ̀ wá ní àwọn ọlọ́run ọba lásọ díkìrì kalẹ̀ fún ọkí lẹ́gbẹ̀ẹ́ díkìrì jà náà àwọn àdíkìrì láàrínlá ìlàlá mahamadu rasulullah láàrínlá ṣùgbọ́n àwọn ọmọdé asọ́wà fún ilé díkìrì nù àwọn lásọ díkìrì lìtù báyìí rìn ní nẹ́ẹ̀sì ọmọ wá fi díkìrì yìí ọmọ bí sàlàyé báwọn èèyàn mọ́nú sílá ilé ní alùpàá tàbàkalẹ̀ fún wọn ọya ẹbí láìláìláwọ́dá ọlásà ìgbàlàwó làwọn olùkọ́ àwọn olùhàmùlọ́wọ́ ọya ayàwó rẹ̀ gẹ̀ẹ́gẹ́

ó wá pọ̀ bẹ́ẹ̀ tẹ̀síta ẹ̀mọ́ sílẹ̀ àwọn àtíkìrí pọ̀ kòhánì táyẹ̀mọ́ sí àwọn àtíkìrí sí mẹ́rù kòhánì tẹ̀lé ìtumọ̀ wọn yàtọ̀ omi lè túmọ̀ àtíkìrí gẹ́gẹ́ tàbí ní àtíkìrí omi lè túmọ̀ àdúà omi lè túmọ̀ alkùhán omi lè àdí omi lè méjì ẹgbẹ́ àwọn tẹ̀lé nínú àwọn táwọn àwọn انزال الضحى هي ومن اعراض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى الله سبحانه وتعالى ومن اعرض عن ذكري ẹni bá gúrí kúò ẹni bá gúrí kúò níbi àdíkìrì àdíkìrì kúò níbi díkìrì tèmi ọlọ́run ẹni bá gúrí kúò bẹ́ẹ̀ fàínà láwọn mọ̀rin ṣàtàgọ́nkà ìṣẹ̀mí tẹ́lẹ̀ yóò mọ̀ pé ìṣẹ̀mí tó ń jẹra ní wọ́n náà ṣúrù yóò ti àmà tó bá ti gbá lè kìyàmà láàrin àwọn akọ́ ìgbìyànjú lọ́wọ́ àwọn àwọn isu fi wẹ̀ wọn wọn láti fi lọ́wọ́ wíwẹ̀ wọn àdúgbò tá a máa ṣe wọn lórí lórí gbogbo àwọn arúgbó náà pátápátá ẹ̀rí pé àwọn tẹ̀lé gbàgbọ́ta ẹ̀rí pé aṣọ tó gbọ̀dọ̀ wọn wọ̀ ayé fún wọn àti ìdí àti mọ́ fún wọn àwọn nítorí lórí wọn ti tako dígìrì àwọn tún dígìrì gẹ́bí gíní gẹ́bí dígìrì ẹwà wọlé sí sí gbogbo alùsùn náà pátápátá lè fi pa ẹ sì dákẹ́ sí gbogbo sókè lè fi òpa ajẹ́ pé ayà ti tí ṣe láyé gẹ̀rọ ọlọ́wọ́ ni wọ́n mẹ́rin àrọ́ àdìkì ẹni bá kú ipò dị dìkìrì tèmi di máàna alùkùnhánì wọ̀ súnà ẹni bá ní wọn nílò àti súnà ló sẹ̀mí ayé wọn ò nílò fàínà láwù máa ń ka ìgbésẹ̀ tí ó máa lò gbésẹ̀ tí ó nira ni kò ìgbésẹ̀ tí ó nira ò pẹ̀lú kò ní rí gẹ

pé àwọn méjèèjì wọ́n eh, ní wọn kò nínú láti àjẹ́nà bàtán sọ̀kalẹ̀ àwọn méjì tó àforíjì ọlọ́ foríjì wọn ọlọ́run ní àmọ́ foríjì yíò a máa mọ́kà ní ẹ̀ ní gbésẹ́ màmá ọlọ́wọ́ ní ó ṣeéṣe kí mànà èmi ọlọ́run ọba kó wá báyìí wọ́n mọ́ ní tábí àrùdẹ́yìí ẹni bá tẹ̀lé mọ́ ọ̀nà ẹni ọlọ́run ọba tó wá dé bá fàlẹ́ àyẹ̀lú ìlú wà láàyè ṣùkọ́ kò ní ṣe rí ikú kò sí ní sọnù kò ní sọnù kò ní ṣe rí ikú ọlọ́run ni wọ́n mọ̀ ní àrùn ọ̀dà àǹdíkiri àmì máa bú ipò kò ní di ìmọ̀ ẹni ọlọ́run ọba àdàlùwà ìmọ̀ ọlọ́run ọba lásìkò kan wá yàtọ̀ kí ni ìmọ̀ ọlọ́run ọba lásìkò àdúgbà Muhammad fún àdúgbà Nábì alif dari mim dhalika alkitab hudan lilmuttaqin ìmọ̀nà tí wà láàrín kẹrin sókè máa tó ini ní síbi láàrín ẹ̀sẹ̀ òní pàtàkì ìyọ́ náà pàpá wọn so kẹta ń sàgbọ́n pé Islam gbà ọ ini. láti sila làákà ìtura tu tú alùmọ̀hánì kẹrin èyíkà ń dápa ni, ah, eh, o ẹgbẹ́ máa dápa wá bá tó yẹ kí ò bá wá pé islam ọmọ àfà àwọn àfà gidi àwọn àfà ńláńlá ni ar-rasikhuna fil ilm ó fún àwọn láǹfààní àti máa tẹ̀sí pẹ̀lú ní ara yìí because ara àwọn ẹ̀rí ni pé ìgbà míì wà pé pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí kò ní ṣẹlẹ̀ lásìkò àdá Muhammad kò ní ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà àwọn amú àyà yìí àwọn amú àyà kan àwọn àmì sọ pé àyà yìí ṣe níbi rẹ̀ kí ẹni ẹsẹ̀ tó wá ti bá wọn. nítorí kẹ́kẹ́ ṣe torí ìṣẹ̀ tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ lá torí ẹ̀sọ́ àlùkò àrùn kalẹ̀ èdè torí ẹ̀ yóò mọ kùránì yóò mọ sàǹfà yóò lóbi ìdàlẹ̀ bíi àmàlẹ̀. òun ló jẹ́ kó ń sọ ọ̀gọ̀rúrọ̀ gọ̀rúrọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń náà sí gọ̀rúrọ̀ ọmú òun ni àwọn nǹkan jíjẹ àwọn àpèjúwe náà sì wọ́n lọ rùhán kẹrì ẹ̀gbọ́n jẹ́ran tí mo bá dú ẹ̀gbọ́n jẹ́ran tí gẹ́gẹ́ bí pa ẹ̀gbọ́n jẹ́ran lẹ́lẹ̀ ẹ̀gbọ́n jẹ́ran adá àwọn tó jẹ́ náà gbà náà bí ní ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ síyàn èèyàn ń rìn àjò lọ kò wá rí tí ó jẹ kò rí tí ó mu ebi tí wá pa ó ní ẹgbẹ́ yọ ẹbí mo lébi tí wá pa ṣẹ̀kọ́ ti yẹ ibá ìsìn lébi tí wá pa èdè náà ó yọ ọ̀sán ti dé òun máa fẹ́ jẹ báyìí ó yọ ọ̀sán ti dé bí wọ́n jẹ o ọ̀rí tọ́jà abẹ́rẹ́ lẹ́dẹ̀ àti tọ́ lé mú lé náà ní ẹmu fún ẹlẹ́dẹ̀ rè ẹranjá rè nítọ́ lé mú lé onílìrì yìí ẹmu funfun lómi kò sí ìkẹ́mì máa ọwọ́ lé omi dé ó bẹ́ẹ̀ mo lè rí mi ó wá bẹ́ẹ̀ bí pé ó bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́ ó bẹ́ẹ̀ gba ẹ̀mí lọ́rùn mi ìgbà ló wá pé ẹ̀yìn wa jẹ ẹlẹ́dẹ̀ ni ọlọ́wọ́ ni ẹlẹ́dẹ̀ òun náà má jẹ́ jẹ jíjẹ ọwá jẹ́ àjẹkùn rẹ̀ sọ́jọ́ bá ti jẹ́ ọdún jẹ́ àjẹkùn rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí o wà dọ̀rọ̀ rẹ̀ tó mú kọ́ darú ní kọ́ ha ọ̀pọ̀lọpọ̀ mú ẹlò kọ́ìdà ilé kọ́ìdà tó máa ń lò láyé náà àgbọ̀rọ̀ tòbíhú ọ̀nàbọ̀ àwọn nǹkan tó bá jẹ́ ìwọ̀ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí dàrú rí bá ṣẹlẹ̀ sí ìyàn ó sọ́dẹ̀ tó fìyàn láti jẹ́ ó sẹ́tọ̀ fìyàn láti ṣe wọ́n ní àmọ́ náà o àdọ̀rúrọ̀ àwọn ẹ máa sọ ọdún rẹ pé ọtọ́ wá fi sápò ẹ bá máa rí fi fún dédé ọtọ́ wá fi sínú báàgì rẹ à ọ̀sọ̀ yókù lẹ́ni ọ nídi àjẹ́ gọ̀ọ̀bẹ̀ wá ti jẹ díẹ̀ náà èdè olóorin kan ìrọ̀mọ́ ọwọ́ sọ yókù nù ọkùn máa lọ ọdún náà tí bá tún wá rí ẹ lójú ọ̀nà kan ọmọ ilé ewé máa jẹ ewé tí ó wà ní ìsẹ̀yẹ níbi lọ ìdán àwọn tó wá ń ṣẹlẹ̀ lónìí ẹwà bẹ́ẹ̀ lọ àwọn àfà ẹwà bẹ́ẹ̀ tí wọ́n àfà ti rí ẹ̀rí ìṣẹ́lù tó báyìí ṣẹlẹ̀ lọ́dà tó Muhammad ní fún hmm, làákàyè ni wọ́n lò lọ́wọ́ ìjẹ́ tó bá wọn ó mọ àfà ní àǹfààní yẹn tí ì bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè bá dà máa lọ lónìí lápòjú mi ní sí ọ̀tọ́tò yíya àwọn ọmọ fẹ́ àwọn ọmọ àbí àmọ́dọ̀ ọ̀rọ̀ alẹ́ ṣẹlẹ̀ sí ẹ̀tẹ́ ìyà púpọ̀ tí lọ́rọ̀ wá ṣẹlẹ̀ sí ìyàn nínú wáyé pé òun ní ṣẹlẹ̀ sí àwà yìí pé kò sọ́kọ́tọ́ fẹ́ dá lónìí ọ̀lọ́ léwu yìí kódà mí ìrọ̀ léwu náà fi ń kọ́sẹ́ àwọn tí ọwọ́ àwọn ìjọba ti ń béèrè àwọn ẹ̀dẹ́tìkà tí wọn náà pé káwọn sọ lówó kan ní sílábà ní ọjọ́ àwọn náà ti ní id card id card ní ọba àbíkò tó lọ́tò ọ́ sísẹ́ ìjọba ọ́ da id card wọ́n ní id card ààlẹ́ sẹ̀rí láyé mọ́ lónìí kọ́nà tó yóò lọ mọ́ káàkiri lọ Mádínà yóò ṣe hajj àbíkò ní id card lọ́wọ́ ọ̀tọ̀ ìyá lè nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ní agbára ní o inna ashadda an-nas ẹ̀wùgan ashadda an-nas adaba yawm al-qiyamah àwọn tí yàwó lọ́rọ̀ tí a ṣẹlẹ̀ sí ọba nìsí ìlà fi ń yà ẹgbẹ́ náà torí ẹ̀sùn àyàkalẹ̀ kalùbá yìí ẹ wá ní àwọn níta yọ àlà níbi ọ̀rọ̀ fọ́tò ọ̀níyà jùlọ ní kọfẹ́ lọ wọ́n ẹlẹ́ẹ̀kejì ọ̀níyà mọ́mọ́ fi kọ́lé tú ẹlẹ́ẹ̀kẹta àwọn nǹkan ní tí ò lẹ́sẹ̀ mss broda wọ́n lẹ́ ní id card wọ́n lọ́wọ́ id tí wọ́n fi tí wọ́n bèèrè ní ẹ̀sán wọ́ọ̀lù tí wọ́n bèèrè wọn ò ní ní ẹ̀sán wọ́ọ̀lù àwa lè ní àwọn tó bá jẹ́ secretary àti àti president àmírù káwọn lè nítorí pé school authority yẹ ìwọ̀n fún urgent meeting bí wọ́n bá sẹ̀ yẹ pé àwọn àlóyìn wọ́n á ní yóò àwọn eléyìí ìjọrú ọwọ́ tí wọn àmọ́ àwọn mẹ́mbà yókù ẹ̀ẹ́sì nìkan ní ẹ̀yọ̀mọjọ́ ẹgbẹ́ náà ni ẹ̀yìn òní tiẹ̀ ìjọrú ọwọ́ ti yíyan ẹgbọ́nsì ẹ̀fọ́ àwọn yókù yíyan ìjọrú ọwọ́ ṣùgbọ́n àwọn ìsìlámù máa fà ní àǹfààní láti tẹ̀sí ìlera ìwà òun ni tó bá tẹ́lẹ̀ kò ní tako àlùmọ̀hán kò sí tako súnà kò bọ́ tako súnà sọ̀hábà sẹ́gbogbo mú kan fún wa nígbẹ̀ ìtìkú gẹ̀ẹ́ta tẹ̀sílù rèmí tó ṣe tẹ́nìkan àwọn bí èké sí dání Abdullahi bin Abbas ẹ̀ẹ̀mọ́ Abdullahi bin Abbas bá Abdullahi bin Abbas àwọn sọ́ọ́bà ẹgbẹ́ rẹ̀ àwọn sọ́ọ́bà ẹgbẹ́ rẹ̀ ẹnìkan lọ béèrè ìtumọ̀ ayàpọ̀ àìsàn lọ́wọ́ rẹ̀ ayàpọ̀ àìsàn ti lábáwá kan ó wá ní ìmọ̀ àmọ́ lọ ẹni ìjọ Abdullahi bin Abbas ẹ̀tọ́ lọ bá lọ bí ìlọ́nà ọ̀pọ̀lọpọ̀ tó bá sọ fún ọ gẹ́gẹ́ mi náà gbọ́rú sí ni wọ́n ní ẹnìkọ́ wà nílò ní àbí ọ́fíṣà blabla bas àyàfi tá a bá rí àwọn sùhábà míì táwọn náà tako tẹ̀sí ìyẹn nìkan lókù a jẹ́ pé ti sọ àti òfin ní ìka mú ti sọ àbà ní ìlànà ọmọ tá a rí tóun ló ń bá ẹ̀rí mu ni tó fi ẹ̀ wá ní sí àtúntẹ̀ ní ẹ bá tún ní ẹ̀rí míì direct látọ̀dá ní Muhammad tako a jẹ́ pé ẹ̀rí yẹn mímọ̀ yẹ́ nínú september ìmọ̀ àtún na ló wà ó fi áyà tú áyà ni ó fi àdísì tú áyà ni kèé ṣe pé láàkáyè ló fi ní lóró àwọn tájọ́ lédè wúlò ní ó bẹ̀rẹ̀ àti ilé ìgbà yìí ọ̀nà ó jì débi pé tó kù ní pé kémi wa fi látàrí ti ní tú alùkárìkiri aláwọn àfà ńláńlá ọjà láti bẹ̀rẹ̀ yìí àwọn ìbẹ̀ láyé àwọn ìbẹ̀ àwọn àfà àsìkò wa làákà wọn kún tẹ́ pé àwọn kan tẹ̀ lónìí ó sì fi wọn náà so kó ló kan èmi àti ẹ̀yìn abẹ́rẹ́ wọn bá kó gbà tó kú lẹ́rọ. ẹ wá ń tẹ̀sí ìrírá ayé àlùmọ̀gbọ́n kí ni ti tẹ̀sí ìrírá látàrí tí tí ò bá mu tá a fẹ́ àwọn onímọ̀ alọ́pọ̀ láwùjọ <laughs> ah, ló wà yìí ah bẹ́ẹ̀ bá lọ tẹ̀ sí yóò bọ́ àwọn tẹ̀ sí aláìrà àwọn tẹ̀ sí ìlú wà àwọn ìlú máa tún náà ni pẹ̀lú ìlágbára rẹ̀ àmọ́ kò yìí sí ìtọ́ sọ ní sọ kò dé ẹ̀bá máa rà fọ́ kéèyàn fẹ́ máa fi lóòótọ́ a lè fi ẹgbùn sọ́lẹ̀ pé àwọn ìtọ́wọ̀ bá torí ẹ̀sọ́ àyàkalẹ̀ kò tó fẹ́ olámà tó lè lò àbí àbí mọ́ sọ́tọ́ ìdàbí bọ̀tà wọ́n yà ní ìgbẹ́gbẹ́ pé a mọ̀dí níyù ni ẹ́pìlẹ̀ bá náà ni kò sí fún lẹ́sẹ̀rẹ̀ sí inú òní lẹ́gbẹ́yà ẹjá wà nǹkan tó ṣe lẹ́rẹ̀ láti sí gbàdá alẹ́kẹ́wú ó lẹ́nìkan tó ti parí lẹ́kẹ́wú wa ó wá lọ mọ́tàs àdókò wọn wá tó ń lọ sí jíìs ṣàpé pàtó wá tẹ̀lá ní ti rí ẹni wọn wọ́n tẹ̀lá ní ti wọ́n tẹ̀lá ìjọba wọn ní ọmọ ohun léwu ni ló bá dé ló bá ya ilé wa wá àwọn láti wà ní sínú pápá lábà tó bá já ọkùnrin láti wà ní ń jà dàbà rí àbá nísà ń dalẹ̀ nísà ń dalẹ̀ pàtó wá fẹ́ parí ogun tó sì ìgbà náà sì àwọn tó wá pàtó rẹ̀ nílọ̀ ọ̀dọ̀ sí wàdà ó padà tí ó mú adéké ó fi nílọ̀ sí wàdà mà lẹ́yìn sí wàdà padà sí ọmọ rẹ̀ pé ah bàbá ríyàn bàbá ríyàn fi ẹ̀yìn kalẹ̀ fún bẹ́ẹ̀ bá wo tẹ̀sí àbá àbí ìdán sí ní ọdún yìí ah ẹgbà fi àpàdé àbí àbí àbá tó bá sì kòkó asábìrì nígbà tó pẹ́ sí yóò pẹ̀lú sáwọn àbá tó lórí àwọn àfá àjọ àwọn àfá pé ẹ̀sà tí wọ́n lẹ́ àwọn àfá wá ní ó ní àkàmẹ́lù bá ní ìdá wàdíháàdì yá ti gọ́lọ̀ ha ọlọ́run bá ń sọ bí àwọn ayà yẹn ó tẹ̀lé ọ̀rọ̀ ní irun yẹn sí fún wa èyí búra pẹ̀lú àwọn ẹ̀sìn ọlọ́run búra pẹ̀lú àwọn ẹ̀sìn pé tí wọ́n bá wà tí bá fẹ́ dájú àwọn ọ̀tá àwọn ẹsẹ́ pé máa ń fi ẹsẹ̀ wọ ewu ọlọ́run búra àfáàbí wá pé ayé yìí kò sí tó kàn pẹ̀lú kẹ máa fi ẹsẹ̀ ẹgbọ́nbẹ̀ sí máa training training training lọ́sọ̀ tí kí máa ṣe ẹkẹ́kẹ́rẹ́ máa ó lè tọ́nà fẹ́ ká mú níbi ọ̀run sí afàlàyé ọ̀run náà ṣe kàlẹ́

ẹgbẹ́ àmì tó gbogbo mọ́sálásí ẹlọ́pàá bá bàmútara alẹ́kùnrin àkún mẹ́wàá sí mọ́sálásí gbogbo sọ́nà ọba tí fi àkún ikú rán ní àwọn nídi ọwọ́ tàà fi ẹni àkún mímọ́ ó yá sílẹ̀nì mẹ́lò ókè látọ́lájá nílò àbálù mẹ́lò látọ́lájá náà lọ ẹ̀sìn máa ń tẹ́lẹ̀ kálò sí náà bẹ́ ga ogun sí máa ń fi tírẹ́nì tí wọ́n fi jagun bẹ́ẹ̀ bá tẹ ẹ̀wọ́ fíìmù ẹ̀lá àwọn àwọn fíìmù náà fi jẹun ẹwọ́ báwọn ẹ̀sí ma ń lọ́nà fi ní ó ní ìkímà tọ́wọ́ fẹ́ ká mú bẹ́ẹ̀ awá lè lo àwọn ìkímà yẹn ìkímà yẹn wá lè lò ó tó sí tẹ̀sílù lè dúró tó bẹ̀ẹ̀ tẹ̀sílù ni ṣe wá mú láwùjọ táwọn ní ẹwọ ìlú bàbá yìí láwà lò àmọ́ká abẹ́lé ìwé ìwò ṣe ṣe ní àwọn ìṣúná wọn kò bá wọn sẹ́lá wọn léyò da àìdá ilé ìnà tó wá fú yẹ́ àwọn tẹ̀sí pẹ̀lú látàrí wọ́n pọ̀ láwùjọ yìí àmọ́ wọn burú ju àwọn lọ irú àwọn ìtàgà ló ṣe yóò burú lọ àwọn sẹ́kì nìyí ó sì fú yẹ wájú ó fú yẹ kò dá lóòótọ́ àbó fú yẹ àwọn tẹ̀sí tó burú jù láyé tẹ̀sí látàrí tẹ̀sí àwọn èso àwọn èso kí ni tó pé àwọn òfin pẹ̀lú lákàyè pẹ̀lú àlá ni àti tó wáṣà ti wá sí lákàyè wọn náà ni pé ìgbà tí wọ́n gbàtí ní ẹ̀sì já wọn ìtumọ̀ tó bá wá sí ọpọlọ wọn náà wọ́n ṣe kó gbé mọ́ àwọn ẹ̀sì wá pọ̀ gan láwùjọ yìí àwọn tó ń gbé orúkọ nínú àwọn tó ń gbé sí ẹ̀rù dáadáa àwọn gbàgbà kan ní àmọ́wù láàyè ẹ bá mọ bẹ́ẹ̀ bàbá àgbà ẹ̀dùn ẹ̀bẹ́ sẹ́gbọ́lọ́sọ́ ẹgbọ́ ọmọnú ẹ̀ta yìí àwọn eléyìí sí àtàkùnlẹ̀ sí ìlú tó lè tó lè tó àyíká tọ́nà bá torí ẹ̀ tí ó tu àyíká wọ́n ti tẹ̀sí ẹ̀yìn ti tẹ̀sí ìjọ kan ẹ̀wà máa yàtọ̀ bá jẹ́ wá pé àwọn tọ́nà wọn ránṣẹ́ sí pọ̀ ọlọ́run ránṣẹ́ sọ̀hún náà àwọn àti òun ránṣẹ́ sọ̀hún òun rán mọ̀láyíkà sí ìlú ó ní kò rán mọ̀láyíkà sọ̀hún ànábì ló rán sí wọn pàtó rán mi sí wọn òun wọ̀n gbọ́ ànábì ní pé afá rẹ̀ máa ṣe wá àti báwọn èèyàn tó ní ìṣe pápó bá mi kí máa ṣe wá sí kí máa sọ irú báwọn èèyàn bí abúlá abúlá wàhálà bá dé ọ àpàdà lẹ́yìn rẹ̀ èmi ò sí wà sí fún ọ Muhammad

àbáníkà ah, ọlọ́wọ́ gbọ́dẹ̀ sí rẹ̀ ní ìdíjìn sí ní lásìkò tí wọ́n ṣe àmọ́tọ́ fún ọ̀sán ilé ìgbé rẹ̀ èmi ò rí àwọn ẹ̀wọ́n tí ò ní sílẹ̀ sí òní òun náà ni alìsíkì alìsíkì tí ẹ̀bá máa lálìsíkì ẹ̀ máa ní títà tàwọn ìtúkù pọ̀ òun ní kí mi rí nípa ṣe tí ó àbí Nàìjíríà tí wọ́n ń sẹ́sí àwọn sófí òun jí na mẹ́ta inú àyà tó kú ó ní kéyàn sí àtàwàkù fásitì tàbíyàn bí lórí fún agbẹ́kò sí jẹ́ bẹ́ẹ̀ ó ní ó ní lọ́dá tó ní lọ sáàkù fásitì kò síṣẹ́ tí ò lórí lọ ó ní kọ́dà sáàkù fásitì lórí lórí èrò tàbí lọ ó ti wí ní sọ́mù ìbùkún o ó ní kó lè bá ayé yí dáadáa ó ní tó bá sàtì pàtí ọ̀pọ̀ ládá 100 tó bá kí àyílá ládá kàmọ́gbà ajẹ́pẹ́ tó bá ti sàtì pàtí 100 nísìnyí kò ní kọ́ kírun mọ́ lẹ́ẹ̀bì rí àwọn èsù fìgìdì ìgbẹ́nà ládùúgbò yíyà yẹ́ pẹ́kẹ̀ẹ́ kírun àbúmọ́ kí ẹ̀ẹ̀mọ́ gbogbo bá dé aládùúgbò ìbò sí kí bẹ́ẹ̀ fún èkì èkì rẹ̀ ní mọ́sálásí kò fún ẹ̀kọ́ mọ́sálásí ó lè gbóná o àbí kọ́mọ́ ni a sì jímá tó bá jẹ́ ẹ̀kọ́ mọ́sálásí ó kí rẹ̀ lórí àwọn bá ti wọ́n mọ́ lọ́ta àwọn yáì àwọn olóyìn òbí wọ́ òun náà ní bá sùn jẹ́ bẹ́ẹ̀ a ọmọ kéwu ọmọ kéwu bàbá bàbá ni ó gbá

kùránì ti tú ti ẹ̀ ní pé ó ní sọ́tù bá ti ju gbogbo nǹkan lọ ó wá fẹ́ mú ẹ̀rí wá nínú Al-Qur'ani Karim ní tí sọ́tù bá ti fi ju èrò kíkí lọ fún sọ́tù bá kọ́rọ̀ tààrà ti ayẹ ẹ́ مثل الذين ينفقون أموالهم في سبيل الله olúwa ní àpẹẹrẹ àwọn yùnfikú náà ẹgbẹ́mọ̀ yùnfikú lẹ́gbọ́láwá tí ó lé ní àmúwálù jámúwù mọ́lù owó àwọn tó mọ́ náà dúkìá wọn físàbílì láì ẹgbẹ́ físàbílì láì lójú ọ̀nà tọ́lọ́wọ́ bá kàmọ́sàl hàbà ó dà gẹ́gẹ́ bí a pèlúwe wóró ọkà bàbà kan àbí wóró yẹgbẹ̀ kan táà bọ́lẹ̀ tó padà wá rù tó ṣèso fẹ́rẹ́ èso yìí ó wá ní ṣúkúlà mẹ́lòó ó ní sírí méje níbi sírí kọ̀ọ̀kan àgbàdo tó wà mẹ́ ọ̀dẹ́dẹ̀ àpòjúwe àwọn tán ṣe nínú pàtó wọn tú ó ní yìí òfìfún ní àmúwálà ń bẹ̀ ọ̀nì àmúwálà ń bẹ̀ ọ̀nì ó ní sọ àti pàtí mẹ́gbà lérò kìí ṣe dúkìá sẹpẹtẹ sísẹ fi ti lé lé o ẹsì ti lé lé o ó wá pọ̀ bẹ́ẹ̀ lọ báwọn nínú àwọn òṣèrè tó lágbá ó ní iná sọ́fà dájúdájú sí ìwọ̀n àmàlì dín sọ̀bá wà lọ́rọ̀wà àti sí wà dámà mọ̀rọ̀wátà sàbá àti mọ̀rọ̀wà gbọ́rọ̀wà kọ́rẹ̀ tí ò tó mọ́kà rí sàbá àti mọ̀rọ̀wà mọ́kà ló wà òun wá ní dájúdájú sí ìwọ̀n àmàlì dín àti sí dámà mẹ́ṣà wà mọ̀ ní hajjá pọ̀pàá tó lọ́wọ́ rí kí wọ́n rẹ̀ hajjá ẹni bá ti hajjí lọ́wọ́jú àwẹ̀ dámọ̀rọ̀ àbọ́sọ gíní àbọ́sọ múra lọ́wọ́ àtòsí òun wọ́n ni wà mọ̀ ní hajjá ẹni bá wá sí lọrin ẹni bá ń gbé lọrin àwẹ̀ dámọ̀rọ̀ àbọ́wásọ̀wò ń bẹ́ẹ̀ bóun ṣe dúdú ẹnu sọfọ́n lè ìgbòsílẹ̀ pípẹ́ntọ̀ mọ́ ayọ̀kọ̀ wọ́n fà á bìí kó ṣe tàwáàpù méjì àwọn méjì sàfà àti mọ́ríwà tọ́nà sọ́nu òun wá ní pé kò sí láì fífẹ́ nìyẹ kó lọ bẹ àwọn méjèèjì wò kò bá jáyé wọn àbí òkú wọn bá ti kú àbíkọ́ débi sàárè wọn ilé àwọn ẹ̀sìn láìpẹ́ sí ìbáyìí ẹ̀ńtánìlẹ̀ sí o òun ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jìnnà sí àwọn tẹ̀sí tẹ̀sí láwùjọ wáyé àwọn àṣà wáyé lónìí pé mo fẹ́ gbọ́ tẹ̀sí ẹlọ́mọ gbọ́dọ̀ àfẹ́ súnà àfẹ́ súnà ẹgbọ́dọ̀ náà alhamdulillah gbọ́dọ̀ náà bá ìgbà tí yẹn fi ìjábá sínú jìnà sẹ́ni kọ̀ọ̀kan àti dáńdé lónìí ìgbà tí yẹn wọ ọ̀ọ́ 200 naira yóò débẹ̀ kò dàbí àwọn agbègbè mí lẹ́kọ̀ọ́ kẹ́lọ́kẹ́lọ́ ó ní ẹnìkan tó wá kẹ́kọ̀ọ́ mi rẹ̀ tó wá kẹ́kọ̀ọ́ wá tó wá tó wá sùn sí rẹ̀ tó wá sùn láti ètò láti fi lọ́rin gbogbo àwọn wọn ni kó gbọ́ sún ẹ̀yìn tí wọ́n ń lọ pé ó ti parí sùn wọn lọ ní àwọn ọmọ yìí ọgbọ́n ọlọ́bá yìí àbí káàkó wọ́n gbọ́ tó máa gbọ́ wà sí wà sí bàbá ẹ̀ àbújá padà ó ló sì dàgbọ́ àbábá àti báyìí pé gbọ́dọ̀ ń ti gbé àwọn come one thousand ṣe pé wọ́n tàbí ìbá lọ́fà láti àyè nínú tó wà òkú ọ̀nà ìwọ́n tàbí náà lọ ṣe ìrànkó wà lọ́sọ̀sẹ̀ tó bá lọ́sẹ̀ kí ní tó kejì jẹ́ pé àmúlọ sánú àwa lọrin pé ó ní bí ẹ lè wà lórí pé tí wà ná góò àti kọ́nù fẹ́ pé yóò wà ní ìfọ́ ìlọ wọ́n láwọn ẹgbẹ́ ìyàn lọ gidi ebi tí ìlú fún ẹ̀pẹ́ sí lónìí ìyá yìí sẹ́ńtà làwọn bàbá yìí pé èyí lọ gidi pẹ̀lú rábà súnà ìlú lé mẹ́jọ́ rẹ̀ náà kó kọ̀ pé á àdíkí ń dé gẹmọ́ èyí lẹ́jọ́ rẹ̀ ọ̀rọ̀ àdíkí ń dé airport ọ̀lẹ́ lẹ́jọ́ rẹ̀ lọ nílọrin lójú abọ́sibọ́sí alhamdulillah èmi mẹ́lẹ́ fẹ̀kẹ̀ sá fẹ̀kẹ̀ sá ṣe tá sọ pé táwọn ẹgbọ́tẹ̀ sí táàfẹ́ gbọ́ ọgbọ̀ agbóyatí tí wà ní sí àgbọ́fọ́tí àfọ́dẹ̀rírú pé ìmọ̀ràn àfáṣúná káàkiri tí ó sẹ̀ sí ìmọ̀ àṣàmìlà àfáṣúná ti kọ̀ láwùjọ ní o bàbá fẹ́ kan ajọ lóko ẹ̀tàn ni pé àfáṣúná kó kan láwùjọ ẹ̀ ẹnìkan tẹ̀ sọ́jú ni mo sáwà ẹwà bẹ́ẹ̀ pé òun náà kọ́ sẹ́kẹ́kọ́sẹ́ mú náà èyí wọ́n sọ ilẹ̀ sọ ní o ó ní kò ẹgbẹ́ ìyàtọ̀ ẹgbẹ́tara yín o gbogbo lọ́rin yìí kò sábà súnà lẹ́nìí pé ẹbá sí ọ̀lẹ́ yẹn sí ọ àkókò sábà súnà gbogbo lọ́rin yìí ó ní kò sí kankan <laughs> nínú àwọn mẹ́tọ́dù ní ẹ̀mọ́ fi sẹ́rí àwọn èèyàn sọ́dọ̀ ara rẹ̀ tí ń lé àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ tí ń lé àwọn èèyàn kó lọ́dọ̀ ẹlòmíì kó òun náà ní mẹ́tọ́dù ní bí jàpátá ti rẹ̀ ni kò sí tìláàpù ẹyọ kan náà ni ó kò sí tìláàpù kò sí yapa ó ẹyọ kan náà ni ó ẹyọ kan náà ni ó tí máa ń sọ fún pé tẹ́bá gbọ́ ti ẹ̀ tẹ́bá gbọ́ tẹ lòmí tẹ́bá ìsìláàbù ó ti ṣẹlẹ̀ èwo lẹ́rọ pé ó jẹ́ òdodo ti ẹ̀ lẹ́mù ẹni tó múra kàyí síríọ́sì ti ẹ̀ tẹ́lá rẹ̀ kò síríọ́sì àgbàkùtẹ̀ kókó alọ́gbọ́n ìgbé eléyìn owó tó kó alọ́gbọ́n pẹ̀lú ti ẹ̀lọ́gbà ilé láti dàwárí wà láì kókó alọ́gbọ́n lásìkò yẹn ẹni wọn bá ní kó sásìkò náà kò sí ọ̀rọ̀ míì pé ti yàwátá ni àwọn apẹ́ ẹ̀rẹ́ ti ti ẹ̀lọ́gbà láwùjọ wa nísìnyí kọ́ kó sàmọ̀nà wa tí wọ́n bá fún àpọ̀ ní àwùjọ tí a lè gbọ́ àwọn ọ̀rọ̀ abẹ́nàwà wà mọ́ àbájú àdúrà ní ẹ̀ká mọ̀ sí fún wọn àdúrà ní àdúrà ẹ̀kọ́ sálàbùn ẹlọ́wọ́ ẹgbọ́n sọ́lá yìí àlejò nàìjíríà wù mí bá àdínà yẹ̀kún bìrìmán ẹ̀kọ́ tí wà ń kọ́ wa ló pé a máa bẹ náà fún wa ní a máa bẹ náà fún wa ní pẹ́tọ̀ mọ́tàbá máa bá dó máa bá bá dó máa bá bá dó tó ọlọ́wọ́ sàmùnà wa tí bá fẹ́ torí pé àṣìṣe ìwọ́n padà fún táṣìṣe jọ kan tọ́jú ọmọ ìyàgbó lọ yẹn jẹ kó wọn wọ́n wòye wèrè ní o wọ́n tó yẹ àgbé yaba yìí ẹ máa ya lọ ọmọ ìjà yàwó náà o wasallallahu alaihi wa sallam ah, lánàá owó nítàǹgà ẹ̀ẹ́dẹ́gbẹ́ àǹgà gírí kàǹgà títà kàǹgà pé 2000 ní kàǹgà àtàrí ta ló gbó ẹ̀rọ náà tó lè sọ ní kàǹgà rí pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ òdíjà rẹ̀ 2000 kí lówó 2500 2500 kò fẹ́ sọ so alhamdulillah bákan náà ló kú ẹka lẹ́jẹ́ tàbí tó kú ìṣà náà ọmọ wa sílẹ̀ fọ́lọ̀ ok number two nípa yóò sì wá Thank you. Ah, ọlọ́run ló dá fún yàrá. Ṣé fẹ́ wá sí dáhùn sí amẹ́kọ̀ọ́ àbọ̀ nàìjíríà àmọ́ bí wá sínú ẹ̀bí ẹ̀jẹ̀ bá ń wá àwọn kan ń bẹ ní tó ṣe dédé fẹ́ ẹnu wọn bẹ́ ń gbọ́ wà sí yóò kàn fún yomi ó fún kò tí ọlọ́run láti filẹ̀ sẹ́ni bá ti lọ ọlọ́run láti filẹ̀ bá ti lọ mísìlì dáná ó dá mi lókè àwọn ọmọ ẹgbẹ́ hàn àwọn tó bá gbọ́ ọmọ ẹgbẹ́ ẹ̀ẹ́ mísìlì ṣé wáyé dára sọ tẹ́lẹ̀ ra sọ yìí yóò kàn ó lè mú bẹ́ẹ̀ lójọ sẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ pẹ́pẹ́

wọ́n ló kìí sí tó ń tẹ́sọ ní pínwá dínú ọdún àwọn ẹlẹ́kọ́ra àjọ tákóbà ní ìlọ́wọ́ tásì lọ ìdí àbíkàkọ́ lámẹ́lẹ́ rìsíwì láì àbí mọ́ní mọ́ní ẹgbẹ́ dínú dọ́tọ̀ ẹwà pè wá sẹ́gbẹ́ ìyẹn lè ṣígbọ́ ìbá náà àwọn ọmọ owó rẹ̀ àwọn ọmọ rídì náà ẹ̀dà pọ̀ lọ símú nípa ṣe tóbi náà tí wọ́n á gbọ́n tó ẹgbẹ́ tó pẹ́ àwọn lébìnrin tó bá lè kóra wọn jọ àwọn ọmọdé obìnrin náà kọ́lẹ̀ ẹ̀dẹ́ lọ́kùnrin láàrin wọn nítorí àwọn obìnrin ẹ̀mà Islam fẹ́ ẹ̀dá tá ẹ̀dá wọn wọn ò fẹ́ kí nǹkan kan dọ́ọ̀lù ẹ̀sìn náà wọ́n tó tó lẹ́ẹ̀kì igbó igbó igbó tálẹ̀kì ẹ̀dù ní ìsìláàmù ya fi ṣeré náà dáa lọ́kúdá ẹ máa ṣeré náà dáa ó sì jẹ́gbà tẹwà kékeré mẹ́ẹ̀ má ti dàgbà rẹ̀ lórí síríọ́sì ìlú ìjọ pé àwọn ọmọ kékeré náà wọ́n lè yẹ ọgọ́rẹ́ ìjọba fúra wọn jọ bóyá ẹkùnrin jọ sí ọ̀

bóyá wọ́n tó ti adìẹ ẹran ìrìn àjẹjẹ wọ́n á kọ ìlànà pé àwọn tọ́kù dáhùn sí báàbù wọn tàbí tó ìyẹn láàárọ̀ lérè ọ̀hún lọ́wọ́. àwọn adìẹ wọn ní ìjọsìn ìjọsìn pé wọ́n ní kó ya ìjọsìn ìmúrò padà lára sí tó lè fi ẹnì kankan lórí ìwúrẹ́ ti wọlé lára wọn. ẹ̀yìn náà fọ́ àwọn ẹ̀rọ kíkà. nígbà tó ń bẹ́ẹ̀ ṣe é jẹ́ ooru láwàdí àbẹ́yẹ̀lẹ́ ní kí ẹ̀rọ ìgbókè àtàrí. Ó bá sábà ní tó sòfò. Kó sì. Ilé ni sọ, òwe wíwọ́ kò sòfò báwọn rí. Sábà bá ní kò sòfò báwọn, ìgbé dáná béèrè. Ṣé tí kò máa ṣe ẹ̀dọ́ tọ́? Àwọn tó máa nẹ̀rí àyíká, kọ́dà ní gbòòrò lásán nígboro bí atábábọ́ọ̀lẹ̀ lọ́rọ̀ àwọn ìbáyé àbẹ́lẹ̀ ọmọ ló múrí ó sì máa sá ìtẹ́jú wáyé tó ní kẹ́ àwọn ìmọ̀ sá rí ìpínlẹ̀ bá ni pé àwọn kan náà bẹ́ẹ̀ pé èèyàn lè rí àwọn kan bẹ́ẹ̀ pé kò sé he ẹgbẹ́ tó fẹ́ sọ àwọn kan bẹ́ẹ̀ pé kò sé he àmọ́ láwọn àsìkò he owó sé he àbúrò sé he ó ṣe ánsẹ̀ ṣe àmọ́ ẹran sẹ́ran ṣe he mo hí ẹran ṣe ẹ̀rẹ́ hí adìẹ àwọn ilé iná máa wé sábà hí wọn tẹ́bá adìẹ ti lọ ní ìsìnyẹ̀ nínú hí adìẹ àmẹ́rin lówó lẹ́lẹ́dẹ̀ ìdíkẹlẹ́ hí tẹ́bá lẹ́ran tí lọ ní ìsìnyẹ̀ àmọ́ èèyàn lè wá hé láwọn àsìkò kan tí ẹ bá gbé ẹrú ẹran yìí tabalẹ́ká filẹ̀ eh, ẹranko abidjan ó lè sílè ó lè pa fún olówó rẹ̀ yẹ́bà ní àbà ìtẹ̀lẹ́tẹ̀ bá yọ́bà sí ìrẹ́tẹ̀ sẹ́yà tó fún wa ẹnu pé ní ìtẹ́ ìbùdó náà ni so tó bá yẹ ẹlẹ́bẹ̀rán ẹlẹ́bẹ̀rán ẹlẹ́bẹ̀rán ọ̀bẹ̀rẹ̀ tó ẹgbẹ̀ wá rí tí ẹ máa ń tọ́jú rẹ̀ ẹ máa tọ́jú rẹ̀ kó sáde náà ẹ máa tọ́jú rẹ̀ pé ó lè kó síbi nǹkan tí ẹ máa tọ́jú rẹ̀ àwọn ọmọ tí wọ́n wá ń jáde ńlẹ̀ òun náà wọ́n fi tọ́jú rẹ̀ owó tẹ̀ bá nílẹ̀ bọ́jọ́ ọmọ rẹ̀ ilẹ̀ fi sanwó oye tá a bá jẹun ẹran jẹun àmọ́ ẹran gẹ́gẹ́ ẹ̀kẹ́ ni adìẹ gẹ́gẹ́ ẹ̀kẹ́ ni nígbà bá kú àbẹ̀ta ẹ̀kọ́ rẹ̀ lọ́sí bẹ́ẹ̀ tì jẹ́ gbọ́dọ̀ tó ní àwọn adìẹ tó dànù àkọ́kọ́ táwọn ẹ̀ka ṣe pé a ń ṣe nípa pé ẹni tó fọ́ mọ́tò tó lásìlẹ̀ tì í àwa arówó lára rẹ̀ ó fẹ́ lára rẹ̀ kó láti ṣe àsìkò táwọn bí mọ̀nyàn káwọn bí mọ̀ pé lábájá olórí gidi ìwà lónìí ẹ sàrí ansẹ̀ ìjọba kọ́ bá kàn ẹ́ rí ansẹ̀ tí wọ́n bẹ̀ ẹ sì ráwọn èèyàn wọn lábájá ó lásìlẹ̀ tì ó a máa rí amóbá yìí ní àbò rẹ̀ adìẹ tí wọ́n bá wá mú náà èyí tó bá wá mú náà adìẹ ọ ẹ̀hẹ́n èyí wọ́n lọ́wọ́ rí sàánú àjẹ ọ̀pọ̀pamọ́ ọwọ́ pé fóònù sọ a sì ráwọn àjẹ báyìí níbi kíní rẹ̀ èyí ni olórí mi rí inú fún àwọn ọmọ ọgbọ́n ọmọ sọ́tò òun lè yí ọkùnrin bẹ̀rẹ̀ kan ọmọ náà wọ́n fi lọ tó rẹ̀ ní sí so bẹ́ẹ̀ bá wá jẹ irú adìẹ bẹ́ẹ̀ tó padà wá jẹ pé àpàlà rẹ̀ tó lẹ́nu wá jẹ irú ẹ̀ ọwọ́ rà ní bọ́ọ̀ bá lè rà fi lẹ́ẹ̀ kó tó wù gbọ́gbọ́ ní ọ̀rá bóde yóò ṣe rà ẹni kó pé tìmẹ́lì àti kí ara ní owó rẹ̀ kí ẹ lọ san fún kí ẹ lọ kó sí pé tìmẹ́lì rẹ̀ fún gbà tó bá gbà lìdí àmà nǹkan ní nǹkan tí ẹ bá he ẹni yóò pàrọ̀ rẹ̀ nǹkan ní nǹkan torí àwọn ẹlòmí ò ní gbọ́nà pípípí ọmọ ẹgbẹ́ tí ẹ bá jẹ́ tèmi ọmọ òun lé ní ilé tèmi ní àmì ẹ̀ ló ti kọjá ẹ̀ tí òun ẹlòmí ò ní èmi náà ti sọ láti yọ ìbéèrè ní he èyí ò kọ́ mọ́ wọn bá yẹ owó lówó ó dá padà láti kìyàmà tó wá níbi ẹ̀dá padà láti kìyàmà iṣẹ́ dáadáa tó ṣe ìrótọ́ kí àwọn ẹgbẹ́ ẹ̀bà látàtọ̀ yọ láì olóògbé ọkọ̀ ìrútọ̀ so wọ́n láwùjọ àlàmú sí ọmọ lórí ẹ̀ ọjọ́ ti lọ abẹ́ni gba àbáyé láyé last case náà wọ́n ní bàtà nísọ̀ àtúbà tó da káàmà ṣe olámà ṣe bá mi lọ́wọ́ irú àṣà láti láti gẹ́lẹ́ fún ọlọ́run ló sọ fún wa lọ́rùn hàn kẹ́yìn òun ìgbà mọ̀dà máa wá kí ó sì wá bí ayàtà ká iná lọ́ àmà láì kátà òun sọ́dún ní àlà nàbí yíyá bí ọlẹ́dí náà àmọ́ sọ́dún àlẹ́ wọn sẹ́ni wọn sẹ́ni wọn. ẹgbẹ́ ẹgbẹ́ ìbára bọ̀ láti di òní nínú àti ká lọ wọ́pẹ́ ìbọn lọ́rọ̀ ti sọ tàbá rí kálọ̀dọ̀ àti sàdé Muhammad alẹ́bí ló wá sọ àti àyà sọ kalẹ̀ àwọn sàbí alẹ́bà Muhammad sọ̀tún lẹ́wọ̀n fà níbi pé ọlọ́run ní a ṣe àṣàlátù àti àṣàlám wọn ni àmà sàlám fàkọ́lì àyìnlámùtànà ọ̀rí sàlámù ọ̀dìkọ́ wa fàkẹ́ fàmì sọ́lì alẹ́ bó láti ọmọ sàlátù fún ọ ọ̀sàkàtà nàbí alẹ́bí wa dákẹ́ lọ sáá ó wá dẹ̀ wọlé fàkúrú ẹ máa sọ pé ẹ máa sọ pé òní wà nínú ìlọ́wà ẹ máa sọ Allahumma salli ala Muhammad nítorí wọn náà máa ṣe sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àríyá òwúlẹ̀ máa ṣe alamgbẹ́rẹ́ bá wà lórí wọn àbáwọn àyíká ti máa ṣàtàwọ́ lórí Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammad wa ala. àwọn ọ̀nà táàlẹ́bí àwọn àdí táàlẹ́bí sọ̀rọ̀ bá ti máa kọ́ wọn ẹni tó gbé sọ̀rọ̀ ó lẹ́ni tí ò bá nígbàgbọ́ pé sọ àdìbá ní bẹ́ẹ̀nu kò hálẹ̀ tó bá tako ti jẹ́ fún sọ̀bùkí náà wẹ́sẹ̀ ara sí nígbà tí ó bá ṣe onímọ̀ ẹ̀hẹ̀n nígbà wọn máa kakò àdìbọ̀ wọn kàtà àdìbà orí mẹ́rin wọ́n sílẹ̀ ló lè jẹ́ fún ẹlẹ́ẹ̀kejì ó ní bí ẹ bá kàtà àdìbà di ẹyọ kan ó ṣe dédé kùránì 6000 ó fi ládàá sàtìbà di dúú lọ́wọ́ tẹ́lẹ̀ síbẹ̀ náà ni ẹ̀sìn ìdẹ̀kọ̀ fi kàánù سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة الله وبركاته هذا